محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الإمام ابن القيم رحمه الله وصلى أجابة سجاك كيسي لنا النبي صلى الله عليه وسلم كما صلاة الجنازة لا راني بوغو نينو مسلاسي ṣùgbọ́n ìtọ́ wọ́pọ̀ jù nínú ṣèṣì rẹ̀ ni pé tí ó bá ṣe sọ̀láàtì jánásà ńṣe ló máa ń ṣe sókù lára ní òde mọ́ṣáláṣí. ṣùgbọ́n lẹ́ẹ̀kan láàrin a rí kó ṣe sọ̀láàtì jánásà sókù lára lóde mọ́ṣáláṣí. gẹ́gẹ́ bí ó ti ṣe ṣe sí Sahal ọmọ àgbẹ̀yẹ̀wọ̀ àtọmọ ìyá rẹ̀ lára ìgbà tí wọ́n ṣe láìsí inú mọ́ṣáláṣí làǹdàbà صلى الله wasallam ti ṣe salatul janaza sí wọn lára ṣùgbọ́n eléyìí ṣe súnà àti ìṣesí ànábì ní gbogbo ìgbà pé tó kù bá ti kú inú mọ́ṣáláṣí ló ti máa ń ṣe salatul janaza sí wọn lára láwọn ìlú kan láyé á rí i pé tó máa ṣe àyè ibi tí lè máa mọ odò sí nínú mọ́ṣáláṣí wọ́n tún wá sí àyè kan ní déédéé ibi tí lè máa mú dúró sí yẹn tó òun ó lè ó lè nílẹ̀kùn sí inú mọ́sálásí yóò jẹ́ èyí tó náà fẹ̀ so yóò jẹ́ ibi tí wọ́n máa gbé òkú sí fẹ́ pé bẹ́ẹ̀ ni lè má mo ti lọ dúró tó máa fẹ́ solatul janaza sókù lára àwọn ti sọ di súnà gbogbogbà wọ́n ti sọ di súnà gbogbogbà pé inú mọ́sálásí láti máa ṣe solatul janaza sókù lára eléyìí tó yapa lòdì sí lánàá Ànábì sallallahu alaihi wasallam tó ṣe pé ẹ̀ẹ̀kan láàrè ló máa ń ṣe salatul janaza tó kù lára nínú mọ́ṣáláṣí. kódà ìsọwọ́ ṣe sọ̀láàtù sókù lára tánàbí sallallahu alaihi wasallam ń ṣe nínú mọ́ṣáláṣí ó kéré jọjọ lọ́pàá ló fi jẹ́ pé ńgbà tí sàábì kan ṣaláìsí. Aisha radiyallahu anha ọtọrọ pé kí wọn dákun kó gbé wá sí inú mọ́ṣáláṣí kóun lè bá aláǹfààní àti ṣe sọ̀látù jánásà sí lára wọn ti ṣe sọ̀látù jánásà sí lára quite alright ṣùgbọ́n wàá tọrọ pé kí wọ́n tún gbé sínú mọ́ṣáláṣí kóun náà lè bá ṣe sọ̀látù jánásà sí lára ẹni tó pọ̀ jù nínú àwọn sàábé wọn kọ̀ wọn làwọn ò ní gbé wá sínú mọ́ṣáláṣí so. Aisha radiyallahu anha ni ah kí ló máa ń ṣe àwọn èèyàn tí wọ́n máa tètè gbàgbé ṣé Sahal ọmọ abẹ ìwọ àtọmọ ìyá rẹ tó kú sékèsè ní mọ́ṣáláṣí ni wọ́n ti ṣe sọ láti sún wọn lára yẹn ni pé ó kéré jọjọ débi pé ẹni tó pọ̀ jù nínú àwọn sàábé takò bẹ́ẹ̀ sì ni Abubakar àti Umar nígbà tí kìnnìkejì wọn kú ní mọ́ṣáláṣí náà wọ́n ti ṣe sọ láti jánásà sún wọn lára ṣùgbọ́n kéré. síbá nàbí sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe sọ̀látù jánásà tó kù lára lóde mọ́sálásí. ó wà nínú hadith láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala nàbí sallallahu alaihi wasallam sọ pé man salla ala janazatin fil masjid fala shay'a lahu. ẹnikẹ́ni tó bá ṣe sọ̀látù jánásà tó kù lára nínú mọ́sálásí kò ní ní ládàá kan. ṣé tuma rẹ̀ nù? ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa pé sádìsì fẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ apá kan nínú ọ̀sùn kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ìtọ́ dọ́gba ni kò fẹsẹ̀ rìn lẹ̀. ọ̀dà àdìsì wa sọ pé fẹláṣẹ àlọ́hu kò sí ládà kan fún un tí ọba wa sí ládà kan fún un ṣé tó dáa lọ́wọ́ ṣe o. wọ́n ní fẹláṣẹ àlọ́hu eléyìí tí anábìsọ̀lọ́lá àdìsọ́lá kò túmọ̀ sí wípé kò ní ní ládàá kò túmọ̀ sí pé kò ní ní ládàá nítorí pé wánú rìwáyà mi wípé fàlàṣẹ àárẹ yìí kò sẹ́sẹ̀ lórí ẹ̀ orílẹ̀-èdè lárúbá ṣe rí nù fàlàṣẹ àlọ́hù kò sí ládàá kan fún fàlàṣẹ àárẹ yìí kò sẹ́sẹ̀ kan lórí ẹ̀ sọ wọ́n ní fàlàṣẹ àlọ́hù ìtumọ̀ rẹ̀ ní kíni fàlàṣẹ àárẹ alayhi kò sẹ́sẹ̀ kan lórí ẹ̀. imam ahmed rahimahullah ó ń sọ pé àdéhìí yẹn gan kò tí ẹ fẹsẹ̀ rinlẹ̀ àdéhìí yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ sosùgbọ́n ìtọ́dọ́gba ni pé àdéhìí yẹn fẹsẹ̀ rinlẹ̀ sọ̀sọ̀láṣẹ́ àlọ́hó àtúmọ̀ rẹ̀ sí pé fàlẹ́ ṣay'a alayhi fala ṣay'a alayhi. ọlọ́run bá sọ yìí pé in ahsantum ahsantum li anfusikum wa in asa'tum falaha. Ibn al-Qayyim wọ́n ní tẹ́ bá ọlọ́ni in ahsantum ahsantum li anfusikum tẹ́ bá ṣe dáadáa orí ara yín lẹ ṣe fún. wa in asa'tum tẹ́ bá ti ṣàìdá falaha orí ara yín náà ló ní àìdá. lédè lárúbáwá bí kùnà rẹ̀ ṣe já sínú ní yorùbá orí ara rẹ̀ ló ní yàtọ̀ sí orí ara rẹ̀ ló ṣe fún orí ara rẹ̀ ló ó yàtọ̀ sí pórí ara rẹ ló kó bá so nítorí pé tó máa sọ pé fàlàhà làhà eléyàn túmọ̀ sí pé èrè ni àmọ́ fàálẹ́ ihá ó túmọ̀ sí pé kí ìyá ni wọ́n á nígbà tí ọlọ́wọ́n bá wà ló bẹ́ẹ̀ ajẹ́pẹ́ àdéhùn náà túmọ̀ sí pé fàlàṣẹ́ àlàhó ayé fàlàṣẹ́ àlẹ́ yìí gẹ́gẹ́ bọ́lá ń sọ pé wa in asa'tum falaha títúmọ̀ rẹ̀ já sí pé wa in asa'tum fa'alayha tẹ̀bá ṣàìdá ta lẹ́sẹ̀ lé lórí orí ara yín náà lẹ́sẹ̀ lé lórí. torí ẹ ìlànà anábì muhammed sallallahu alayhi wa sallam eléyìí tó wọ́pọ̀ jù ọ̀dọ́ ẹni kíkọ́ àbàtì salatul janaza ká jáde sí òde mọ́sálásí ṣùgbọ́n tá a bá rẹ ẹni tó ṣe nínú mọ́sálásí kọ̀ṣẹ́ lọ torí pé anabi náà ṣe bẹ́ẹ̀ á sọ yìí pé ńṣe la anabi ṣe bẹ́ẹ̀ láti ṣàlàyé fún apọ́tọ́ ṣùgbọ́n ńṣe ni kìí ṣe ní gbogbo ìgbà láti fi hàn ápè tọ́lọ́lá jù òní ká máa ṣe ní òde mọ́ṣáláṣí. yàtọ̀ sí ti apá kan nínú àwọn fòkànhá ò sọ pàápàá jùlọ àwọn fòkànhá ò màlìkéyà wọ́n ní tí gbogbo abẹ̀mí bá ti kú ẹ̀mí tó bọ́ kúrò lára rẹ̀ ó ti sọ ń gángan dẹ̀gbin yẹn ni kété yẹn gan bá kú ní ìsìn tẹ́mi bá ti kú lára rẹ̀ ó ti di ẹ̀gbin ètò sì dọ́gba ni pé mọ́mì ni kì í dẹ̀gbin bọ́yá wà láàyè àbó ti kú torí àdéhùn anábà Muhammad sallallahu alaihi wa sallam tó sọ pé al-mu'min la yanjus mọ́mì ni kì í dẹ̀gbin kò bá wà láàyè kò bá àmọ́ sí láàyè torí ẹ̀ lọ́dọ̀ àwọn eléyàn wọn làgbọ́dọ̀ gbókùú wọnú mọ́sálásí torí pé kíni ẹ̀gbin ni kì í ṣẹ̀gbin rárá. nínú ìlànà anabi sallallahu alaihi wa sallam òun náà ní pé nígbà tó kú bá kú wọn máa ń da sọ́ọ̀bù tó kú bá kú ẹni ẹ bọ́ sí hóhò ẹ̀ da sọ́ọ̀bù mọ́lẹ̀ mi tọ́ wa. bákan náà ẹyin anabi máa ń ìrẹ́ ló ti jẹ́ pé tó bá láǹfààní àti rókù nígbà tó kú wàá rí kójú rẹ̀ ń wòkè ni torí pé ńgbà tẹ́mi ń lọ ẹ̀yìn ju ń tẹ̀lé tí wọ́n bá ti wá kọ́kọ́ dọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó kú yẹn kí ni wàá ṣe wàá fọwọ́ pa ẹ̀yìn ju rẹ̀ dé á wàá tún wá pa ojú rẹ̀ á padé pẹ̀lú ara rẹ̀ yókù ààbò ìgbà míì lánàá bíbá sallallahu alaihi wasallam tó bá rí tí wọ́n tó kú lẹ́bẹ̀ ìgbà míì ó máa ń fẹnu kó òkú yẹn lẹ́ẹ̀kẹ́ gẹ́gẹ́ bá nàbí ṣẹṣẹ fún Uthman ibnu Maz'un ńgbà tó kú ànábì kìsẹ̀ ó sì sunkún asìmàbò lẹ́kún ànábì sallallahu alaihi wasallam wọ́kàn bàjẹ́ omi jẹ́ ń jáde lójú ṣùgbọ́n kìí fẹnu sọ nǹkan kan àfi ìtọ́lọ́wọ́n bá yọnu sí bẹ́ẹ̀ ni abubakar as-siddiq radiyallahu anhu ló ti sáà wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ bọ́ lára sallallahu alayhi wa sallam tán ó ní tọ́bìtà hayyan wa mayyita ó o láàyè àti lókù ó dùn láàyè náà tó bá ṣe bẹ́ẹ̀ tó kó òkú lọ. òkú obìnrin tó sì kú sílẹ̀ yìí báyìí ìyàwó ọ̀rẹ́ rẹ ni wọ́n á níbo wọ́n tálà ajá sí kí ló ń wá lọ ọbẹ̀ karambani tún á débẹ̀ tán wọ́n á lọ rántí pé súnà kan wà pé kí ni ó yẹ kó kan àbùkù ń bẹ̀ kó tó débẹ̀ ni kó ti kan àbùkù ilé ìjẹba àmọ́ bàbá rẹ ni màmá rẹ ni ọmọ rẹ ni ẹ̀gbọ́n rẹ ni àbúrò rẹ ni kò burú. ànábì na alaihi ọgwụ máa ń pa aláṣẹ pé kí wọ́n wẹ òkú lẹ́ẹ̀mẹ́ta àbẹ́ẹ̀ márùn àbí jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ báwọn ẹni tí ń wí òkú bá ti ṣe rí páwọn yẹ káwọn sí. gẹ́gẹ́ bó ṣe wá nínú hadithi ummi atiyah radiyallahu anha èyí tó wá nínú muslim ó ní mo nínú àwọn tó nínú ọmọ anabi sallallahu alaihi wasallam tó ṣaláìsí wọn lọmọ rẹ̀ Zainab radiyallahu anha gbàtó ṣaláìsí anabi wa sọ fún wa pé ighsilnaha thalathan aw khamsan aw akthara min dhalik ẹ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tàbí ẹ márùn tàbí jù bẹ́ẹ̀ lọ nínú riwaayà kanu sahih Muslim. اغسلنها ثلاثا أو خمسا أو سبعا أو أكثر من ذلك إذا رأيتن ذلك أولا متى أبي معن أبي ميجي أبي جبيلو تبارك بيه ọtọkẹ ẹwẹ jù bẹ́ẹ̀ ẹ̀ẹ̀mí ló lè tó kéré nínú iye ìgbà tá a gbọ́dọ̀ wẹ̀ ẹ̀mẹ̀ta kò gbọ́dọ̀ kéré sẹ̀mẹ̀ta torí pé ìta nàbí sallallahu alaihi wasallam kọ́kọ́ wí ni kíni ẹ̀mẹ̀ta káwá wẹ̀ lẹ́ẹ̀mẹta yẹn ọ̀ràn ni túláàsì ni nítorí pọ́ sọ pé ighsilnaha wal ọ̀ràn yẹn ni ká wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta o yẹn ni kí ètò kéré jù nínú iye ìgbà tá a wẹ̀ kú lẹ́ẹ̀mẹ́ta tá a bá rí kó tún yẹ ká tún fi kún ẹ̀ márùn ó tún yẹ ká fi kún ẹ̀ méje ó tún yẹ ká fi kún ẹ̀ mélòó ẹ̀ mẹ́sàn ó tún yẹ ká fi kún ẹ̀ mẹ́kànlá ó tún yẹ ká fi kún ẹ̀ mẹ́tàlá mo rò pé yé wa yẹn ni pé ìta fi kún yọ máa parí sórí wẹ́tìrì yóò máa parí sọ̀rọ̀ wétìr nọ́mbà tí o sì pín fún méjì láì ṣẹ́kù kí ló wá fẹ́ mú wa máa wọ ẹlẹ́ márùn ẹ̀ẹ̀méje àbí ti bẹ́ẹ̀ lọ́tà bá rí bẹ́ẹ̀ ó ní pé ó ṣeé ṣe kó jẹ́ kó pin ẹ̀ mọ̀ tá àwọ̀ ẹlẹ́mẹ̀ta pọ̀ mọ́ àwọ̀ ẹlẹ́mẹ̀ta pọ̀ mọ́ á tún fi kùn àwọ̀ ẹlẹ́màrún kọ̀ mọ́ á tún fi gẹ́gẹ́ bá ń ṣe ń wẹ̀ nígbẹ́ sá ń jáde ìgbẹ́ tí sì ń jáde yẹn wọ́n kàn fọ́n ká pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ sí láàánú akramakumullah sẹ́yìn pé sísìn gbẹ̀nù lásán lè má tó àtúntún wẹ̀ láti ti sàlàyé pé gbogbo wa tí kú bá ti dé ìgbé òní ní bírèkì ma rò pé yẹ wa ọkàn jẹ́ lọ́ngbà yẹn òní rí bí òun ló ṣe wà á mọ́tò ń tanra rẹ onírí bó ti wà àwọn gbogbo gé gbogbo nọ́nọ́nọ́nọ́ má ṣe síbẹ̀ yẹn kí ni ànígbé ọmọ jáde lára rẹ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ torí pé ní tó dì í mú ti ṣe kí ni ó ti lọ ẹ̀mí ni ẹ̀mí ni bẹ́ẹ̀ lára rẹ ní ìtàn sọ pé oṣó tó fi bẹ́ẹ̀ wulẹ̀ pẹ̀lú ra yín bó ní ṣe sótì ní mà àbí ẹ̀kọ́ ni because oṣù oṣù tí kù àmọ́ kù òun ò lè deny èyí tó ga jù ti ṣẹlẹ̀ tọ́ anabi sallallahu alaihi wasallam máa ń pàṣẹ pé ká ṣe kàfúr ká ṣe sí wíwẹ̀ ti parí kàfúr òun náà ní káfúrà ká lò nínú ìwẹ̀ ti parí ẹ̀rí tẹ́bà wọlé mẹ́ta omi ìta lákọ̀ọ́kọ́ ó jẹ́ máa ń pọ̀hùr omi tó má tó sì lè sọ nǹkan mímà eléyàn ni ìwẹ̀ yẹn ìwẹ̀ yẹn waye tí ó wáyé gẹ́gẹ́ bí ìwẹ̀ gege ẹ wẹ̀ òkú gẹ́gẹ́ bí ìwẹ̀ elekeji yẹn tẹ́lákọ̀kọ̀ ẹlẹ́kejì ewe oku pelu wẹ̀ òkú pẹ̀lú omi ewé sídra ewé sídra ewé kan kéékèèké tó ti máa tí ẹ bá mu tó bá gbó yóò wò sẹ láyé ijó àwọn èèyàn máa ti ń wẹ̀ tó máa ti fi ń gbóra nǹkan ọ̀sẹ̀ ni. so tó bá wá rí ewé sídìrà á fọṣẹ wẹ̀ ẹlẹ́ẹ̀kejì nu. ẹlẹ́ẹ̀kẹta kàfúr kàfúrà yóò wà nù omi tá a fi wẹ̀. ẹ̀rí pé wẹ̀ ta lákòókò àfi sẹ̀sìn. ìwẹ̀ tẹlẹ́kejì a fi ṣe ìmọ́tótó ìwẹ̀ a fi wáàbò fáròkú torí káfúrà tẹ́rí yẹn ó máa ń sọ ara kejì káàró tètè ejera jẹrà ọ̀pẹ́ yìí wa ó ara kì í jẹ́ káàró tètè fẹ́ jẹrà eléyìí túmọ̀ sí wípé omi. tí wọ́n pè lómi kàfúrù yẹn ẹ ti sọ òsì káfúrù yẹn lọ́nà tí ó ti yòrò tẹ́ kí tẹ́ bá dà sínú omi òǹgàn yóò influence omi yẹn tí yẹn bá ti bu èèyàn ti mọ̀ pé omi kínú omi káfúrà lọ́nà tó sì kí tẹ́ bá ti dà sókù lára yóò di kára rẹ̀ kó lè mẹ́ntẹ́ẹ̀nì ara rẹ̀ títí ìgbà kan kò ní jẹ́ káàró tètè sọ́ra lẹ̀ fún àti di nǹkan tí kòkòrò ọmọ jẹ so ètò máa tún fi kàfóòrù sínú lẹ́lẹ̀ níwẹ̀ ti parí. وكان لا يغسل الشهداء aṣíwájú wa anabi sallallahu alayhi wa sallam kì í wẹ àwọn tó kúkú ṣàyédí o ṣùgbọ́n gbàtí wọ́n gbọ́ àwọn ṣùwádà ò pọ̀ mabtunun wa mahruqun wa ghariqun. wàhákẹ́dà ẹni tó yẹ pé inú lórun kú ọtẹ̀rì sódò kú ni iná lójú pa gbogbo àwọn eléyìí náà kí náà pè wọ́n ṣùhẹ́dẹ́ ṣùgbọ́n ṣùhẹ́dẹ́ ò wọ́n yàtọ̀ sí ṣùhẹ́dẹ́ à nípa àwọ̀ àwọn ẹni tí tó pè ní àbí èèyàn oríṣi mẹ́jọ tó sójú ogun yẹn àwọn ẹni tí tí bá kú á ṣe sọ̀láàtì sí wọn lára á bọ ẹ̀wù tó wà lọ́rùn wọn á fi alkẹsàn á fi sí wọn lára aṣọ funfun yàtọ̀ sí ẹni tó kú sójú ogun ẹni tó kú sójú ogun wọn ẹ̀wẹ̀ wọn ìbọn sọ tó wà lọ́rùn rẹ̀ wọn ìbọn bàtà gbèsè kú náà lẹ́ lọ sí tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ wọn á dìde ńjọ gbé ndàlù kìyàmù nàmi sallallahu alaihi wasallam ti ṣe ẹ rí ẹ̀jẹ̀ lára rẹ̀ alawuno lawuno wàríhù ríhùl misk ẹ rí i pé kọ́lọ̀ ntí ń bẹ lára rẹ̀ kọ́lọ̀ ẹ̀jẹ̀ ni ṣùgbọ́n òórùn rẹ̀ ńkọ́ yóò jẹ́ ti lọ́fíńdà almisk tí ti ọba lọ́fíńdà Allahu akbar ẹni tó kúkú ṣẹ̀yìn dí sójú ogun òun là nàbì sallallahu alaihi wasallam kì í yàtọ̀ sẹ́nìkan nísìn ẹni yẹn. ẹnìkan kan aṣọ alọ́gbẹ́ ni èyí ṣe kógun lọ́sẹ̀lẹ̀ ìháníṣẹ́ yìí wọn gbọ́dọ̀ wẹ ẹ̀ẹ́dùn rí àkóbá wọ́n tún fi kún náà ló ṣe jẹ́ pé ẹ má máa béèrè ẹ̀sìn lọ́dọ̀ àwọn olódo ẹ má máa béèrè nípa ẹ̀sìn lọ́dọ̀ àwọn olódo nítorí pé yóò jẹ́ pé nǹkan kan ló ṣe àwa tá à ni àsìkò tá a wá bí ẹni tí ọmọ tó náà dá wa lóhùn ó tún fi ti ń bẹ bẹ́ẹ̀ lẹ́nìkan béèrè ẹnìkan lásìdẹ́ǹtì nu mọ́tò lásìdẹ́ǹtì yẹn iná lọ bá kú ẹ̀jẹ̀ wá pọ́n ara yẹn arákùnrin yìí so ẹnìkan á tó wá fún wọn pé náà náà bó ṣe wà náà ni ẹgbẹ́ jáde ẹgbẹ́ lẹ̀sùn ẹgbẹ́ sí àní wọ̀ àní ṣe sọ láti ṣe lára àní ṣe aṣọ ọgbẹ̀yìn sí lára bá a ṣe sinmi ẹ dákun torí tọ́lú ẹ wà kó bá lọ́kùn. kìí sàkóbá lásán nu àkóbá ńlá ẹ̀yin tọ́lọ̀ ní ẹ wà chance tẹ́ ẹ máa rúṣẹ̀lẹ̀ báwọn kílẹ̀sì ẹ wù òkú yẹn jáde. àmọ́ subhanallah talọ́fà ẹni tí ń fa ìmọ̀ kan dáhùn ọ̀rọ̀ ẹ̀sìn. tẹ́ bá wù jáde ìgbà náà wẹ̀ ẹ bọ̀ sọ kúrò lọ́rùn rẹ̀ fi aṣọ sí lára ẹ sì sọ láti sí awọ ẹ títí títí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó wà lára rẹ̀ àárí fọ̀tán kò sí wàhálà fattaqullaha a lè wee níbi tí ọgbẹ́ a lè máa fi ọwọ fi nu ara rẹ̀ níbi je pọ̀ dé kò sí wàhálà fattaqullaha mọ́sítọ́tàlá ẹ tẹ́ kan ẹ mi sí lára omi kárí ara rẹ̀ alhamdulillah. ẹnìkan táà ní wẹ̀ táà ní bọ́sọ kúrò lọ́rùn rẹ̀ táà sì ní sọ̀sọ̀ láti jánásà ṣahidu al eni ẹni tó kú sójú ogun tá à ń jà láti gbẹ̀sìn ọlọ́run ọba ó nìkan. ìdán nàìjíríà ń bì ọlọ́nkọ́ba àtúnṣe àsìkò kan sásìkò kan ẹ̀rí pé wàhálà á rí ma àwọn èèyàn lè máa bára wọn jà nítorí ẹ̀yàmẹ̀yà wọ́n lè máa bára wọn jà nítorí àtiṣe gbẹ̀san lọ́dọ̀ kẹ́rù ti ṣẹlẹ̀ ń bódìjà báwọn Yorùbá kan wọ́n lọ sí ilẹ̀ Mẹ̀dúgùrì láti lọ́ọ́ rajà àwọn ọjọ́ mujẹmujẹ àwọn agbésùnmọ̀mí Boko Haram wọ́n ṣe kú pa àwọn ẹrú ọlọ́run àwọn èèyàn ń lé àwọn agbọ́ ara wa ta wọn wípé ẹni tó pa wọn o ara rè wá ni ajẹ́ pé gbogbo ibi tá a bá ti wá rìn nà kọ́ máa rè wá ń kọ́ ọ̀daràn ọtọ́ka gbẹ̀sán lára rẹ̀ ẹ wo bí ìdájọ́ ń ṣe burú tó ọlọ́run bí ẹlẹ́dàá sọ pé wala taziru waziratun wizra ukhra arọ ẹrù ẹ̀ṣẹ̀ kan òní rọ ẹrù ẹ̀ṣẹ̀ ẹlòmíì ọmọ fẹsẹ̀ nìkan bí ẹlòmíì ọmọ yorùbá náà máa ṣẹ̀ ọmọ yorùbá náà máa ṣe àìdá tó ṣe pé tí wọ́n bá fẹ́ fi ẹ̀ṣẹ̀ nìkan bí àwa tá a ṣẹ̀ kíláàsì á pè kí làwá sí. bẹ́ẹ̀ náà lẹ́lòmíì náà èèyàn làwọn náà èèyàn làwa náà ọlọ́run bò sì ṣe àbòsí kò bá jẹ́ kọ́dọ̀ ẹnìkan ní ó ti rí lùwá ni kò bá jẹ́ ọ̀dọ̀ tiwa ní ó ti rí lẹ́lòmíì ọlọ́run bá ìsọba àbòsí. àwa wọnà ọjà Bódìjà wọn á bẹ̀rẹ̀ sí ní mú gbogbo Haúsá àwa náà ń sá wọn ládàá ń gún wọn lọ́bẹ̀ẹ́ ikú ló dé kí ló ṣẹlẹ̀ àtẹlẹ́yìn ah, Boko Haram tẹ pa àwọn èèyàn tiwa náà àbá kọ̀dá bẹ́ẹ̀ o ẹ mẹjọ a máa ṣe bẹ́ẹ̀ o tá a máa ń ṣe bẹ́ẹ̀ kéésì ayé ni gbogbo ọ parí sí o ayé láti ṣe ọ̀run láti gba ẹ̀san tó bá ṣẹlẹ̀ bí Ọlọ́run mẹjọ a rí o bẹ́ẹ̀ náà ni ilẹ̀ haúsá náà àwọn náà lè sọ yìí pé ìjà kan ṣẹlẹ̀ ní mile twelve lẹ́kọ̀ọ́ àwọn tí ń ta àlùbọ́sà wọn ò jẹ́ wọn tó gbá lọ́rùn ọ̀rọ̀ wa di pẹ́ǹtùká wọ́n bẹ̀rẹ̀ sí ní mú gbogbo amárì wá wọ́n mú wọn náà wọ́n ti ẹ̀pààyàn mẹ́ta mẹ́rin lẹ́yìn náà bá kéde ńkánù pé gbogbo Yorùbá tó wà ńkánù dáràn kí làwọn sì àwọn ọlọ́pàá yẹn mẹ́l twelve èyí tó wà lọ kéde mọ́sálásí pé gbogbo yín ni ọmọ Odùduwà OPC ẹni tí ọba wa sọ fún wa kóhùn èso OPC gbogbo yín lápá ẹ dákun ẹ wọ́de orí láti mọ́sálásí láti ti máa kéde ìranù so ẹ sì mà ìwọ lè pé áàtì ọdẹ orí nígbà tó lọ́wọ́ òsèwọ́ ọlọ́lọ́dẹ orí àwọn kan ọmọ lè kó ọlọ́dẹ orí ń jánu mọ́ nígbà tí wọ́n ti sọ jáde pé áàtì ọdẹ orí sẹ́mi pé àwọn ọlọ́dẹ orí ọ wà àwọn bá ok wọ́n ti wá fún wa lọ́wọ́ báyìí wọ́n ti rí ẹ ẹ sọ pé ọmọ Yorùbá kò síbi tó wà tó ò ní dọ́ọ̀mù kẹbi ọmọ haúsá ni òsèbi tó náwó àtàwọn ní dàmà ámbòsibọsí ọmọ ibo kálukú náà là dàmà àbí ẹ̀kọ́ ni nígbà tí yorùbá bá ti pa bámbárì òun àtúrò agbésí là gọ̀bì sí. tó wọn á pàdé ẹ lọ́nà pé pé ẹnìkan ní ẹja bi ṣé ọ́fíìsì ni àbí èso bí ẹnìkan ní kíni tìlà tó dé gan lásán kọ́ ewé ọ́fíìsì ni wọ́n bá rẹ ni ẹlẹ́ni mú láyé tiẹ̀ wọ́n ti máa ń tẹ́jú ọ́fíìsì àbí ta lọ́fíìsì nù wa tí ò bá làwọn àwọn èso ọ́fíìsì kí ni abẹ́ fi ṣe ẹgbẹ́ ọlọ́dẹ orí tó wọ́n bá rẹ́ni ẹlẹ́ni mú wọ́n bá lùpà ẹ dákun sẹ́mi kẹjọ́ mbẹ́njọ́ gbẹ̀dẹ̀ òkè àmì èèyàn ò níyé bẹ́ lálàáfíà tó pin ìgbà tẹ́mi kan bá ti tọwọ́ rẹ̀ bọ́ tẹ́mi kan bá ti tọwọ́ rẹ̀ bọ́ níbi báàbò sí wàláì kí ẹ bọ̀ wọ́n apẹ̀ni ẹlẹ́ni wọ́n máa dùn wá á máa dárò wọ́n máa dùn haúsá tán pa nìbàdàn á máa dárò ẹ rí i pé apá kan nínú àwa tí ń dùn tá à ń dárò ẹnìkan mọ wá wá ọ̀nà láti gbé ẹni tí wọ́n pàǹpà àbòsùn sáyè kan tí wọ́n ga púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹsẹ̀ bá wà lágbára àti ti fáìlì rẹ̀ síwájú bẹ́ẹ̀ nígbà tó tiẹ̀ ti ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ yìí ẹ máa wulẹ̀ sọ̀pọ̀ pé ẹ máa wá omi kan tá a fi wẹ̀ ẹ́ àbí òye fàhùwà shahid ẹ sì báwa là ń já tíkẹ́ẹ̀tì ẹ̀ ó ti di shahid ẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ti padà shahid nù shahid kankan kọ́ o ẹ̀ wọ́n pàápàá bò sí wọlé iṣẹ́ shahid nítorí kìí sógun là ń jà ní kìí sógun là ń jà ilé ìjẹ́bù sì jẹ́ tọ́ ìgbà ni wọ́n ti ẹ̀ dìgbò lura wọn ni fìtínà ṣẹlẹ̀ àfẹ́rí yín lu wa mọ́ àwa náà ń pètò àwọn tí ẹ̀ ti sọ àwa náà àmọ́ ká tó lọ àrípa para wa ni. irú fìtínà tí máa ṣẹlẹ̀ nàìjíríà wọn á para wọn bẹ́ẹ̀ ẹnìkan wá ní gbogbo ẹni tó ń pa kò nídìí ká ṣe sọ láti sí wọn lára láwọn mùsùlùmí kò nídìí ká máa ṣẹ̀ṣẹ̀ pé àṣì aṣọ ọ̀gbẹ̀yìn kan sí wọn lára láwọn mùsùlùmí ẹ lọ dà wọn kó tó bá ń tó hadá wọn èsè àwọn tí wọ́n pa lásìkò fìtínà wọ́n ń pè lẹ́ẹ̀kẹ́sẹ̀ tú àdá tú àdá ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ pé yé wa torí ẹ̀ kò sí bá a ti lè pa láró tí ó ya tú àdá ò ẹni tí wọ́n pa lásìkò fìtínà kéésò ni wọ́n ń pè ní shahid ẹni tí wọ́n ń pè ní shahid lẹni tó kú sí ojú ogun tá à ń jà láti gbé ẹ̀sìn ọlọ́run ọba wa ga tonti kọlọ lọ máa níyàn kálukú náà àwa ń jà nítorí pé a fẹ́ gbẹ̀sìn ọlọ́run ga but individually ọlọ́lọ́ mọ̀kàn kálukú but generally àwọn sọ pé ńgbà tó ti kú sójú ogun yìí ń kọ́ àní wẹ̀ gbẹ̀yìn sí lára á sì lọ gbé sí bẹ́ẹ̀ láì jẹ́ pé a ti sí lára. rahimahullah wọ́n ló sọ yìí pé anabi gba ọ̀rọ̀ wa. wípé imam ahmed sọ wípé anabi kọ̀ fún wa láti máa wọ ẹrú àwọn tó bá kú sójú ogun bẹ́ẹ̀ kódà tí wọ́n bá kú awọ tí wọ́n so mára irin tí wọ́n wọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wù ogun wọ́n kì í bọ́ kúrò lára wọn àbí wọ́n máa bọ́ kúrò lára wọn irin yẹn wọ́n bọ́ kúrò awọ yẹn wọ́n bọ́ kúrò lára wọn ṣùgbọ́n aṣọ wọn tí ń bẹ lára wọn wọ́n sì wọ́n pẹ̀lú ẹ̀ wọ́n yìí sì ṣe sọ láti sùn wọn lára gbà tí wọ́n pa àwọn èèyàn bíi àádọ́rin nínú sàhábà lọ́jọ́ ogun Uhud anabi sallallahu alaihi wasallam pàtó débẹ̀ ọba lọ́kànjẹ́ nínú àwọn tí wọ́n pa níta ni Hamza ibnu Abdulmuttalib tó jẹ́ bàbá anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi wa ni kí wọ́n lọ sí wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n wá nínú àdìsí kan lọ́dọ̀ al-Imam Ibn Khuzaimah rahimahullah wípé anabi ṣe sọlátul janaza sí hamza lára onìkan wa kabbara alayhi tis'an anabi wa sọ allahu akbar mẹ́sàn lórí ẹ allahu akbar allahu akbar allahu akbar lẹ́ẹ̀mẹ́sàn àdìsí yẹn sì fẹsẹ̀ rìn lẹ̀ torí ẹ ibẹ̀ láti rí allahu akbar tó pọ̀ jù tí wọ́n lórí ṣíṣe sọlátul sókù lára mélòó ni mẹ́sàn ṣùgbọ́n náà lọ ní ká má ṣe sọ láti sẹ́ni tó kú lójú ogun lára bó ló ti wá jẹ́ àwọn kan sọ pé Hamza nìkan là nábì dá ṣe sọ láti yẹn sí lára ní gbogbo wọn yàtọ̀ sáwọn yòókù Allahu a'lam. téèyàn bá kú nínú ihram ẹsìn màgà téèyàn lè kú nínú ihram ẹni tó gbà sọ haram wọ̀ ìbá àjọkùnrin ìbá àjọbìnrin pọ́n fẹ́ ṣe hajj tàbí umra nǹkan tá a máa ti torí ẹgbà sọ ìhìrámù wọn náà nù ọwọ́ pọ̀ kàn fẹ́ wọ mẹ́kà òun kọ́ ló ní kó gbé aṣọ ìhìrámù wọ̀ ṣùgbọ́n gbogbo ẹni tí ó bá wọ mẹ́kà kò tọ́ sí i kọ́kàn wọ mẹ́kà lásán bí gbàtọ́ kàn fẹ́ wẹ̀kọ́ àbọ̀ fẹ́ wọ tókíò téèyàn bá wọ mẹ́kà tí èsè yìí pé bọ́yá. wọ́n máa wọ bẹ́ẹ̀ gbogbo ọ̀ lọ rajà ó tún jáde lọ rajà ó tún jáde àbọ̀ máa lọ ṣẹ́gi tá ń jáde. àfẹ́kọ̀ wọ mẹ́kà lásán láì jẹ́ kó o ṣe hajj tàbí umra. torí ẹ̀ mẹ́kà kọjá àbíkí àfọ̀ téèyàn kan lásán tó rẹ̀ dàńdógó gbogbo àlàfà ọ̀ báwọn. àfẹ́kọ̀ ṣe kò gbé ihram kò sí fún ìlú mi àfi Mẹ́kà Madina anabi sallallahu alaihi wasallam bó ti ṣe ga tó àìṣe ihram wọ mẹsàlásì àìṣe ihram wọ Madina aṣọ kálukú náà lẹ́wọ̀ lọ Madina àìṣe ihram wọ Madina Mẹ́kà nìkan tẹ́lẹ̀ bá wá kú lẹ́ni tó ti gbé ihram kó n fẹ́ hajj tàbí umrah ní kú bá pààyàn kò sígbà tó lọ́wọ́ lè pààyàn ẹ wàláì kò sígbà tó lọ́wọ́ lè pààyàn torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo gbà lọ́yẹ ká máa palẹ̀ mọ́. àwa àmọ́ bá dọ̀la ọlọ́run lọ́mọ ẹ̀yà àdéhùn tá a ti ṣe lónìí tóṣù tí ń bọ̀ fọ́ọ̀mù yẹn ti ṣe rí nù. a máa ṣe ilé ayé bí ẹni tí ò ní lọ mọ́ a sì máa wá tìrọ àlùjẹ́ náà wọ̀ bí ìgbà tó ṣe pélé ọ̀la ò ní má bá wa bẹ́ẹ̀ nìyẹn ti gbọ́dọ̀ wà. lọ́wọ́ kan wàá máa ṣe ilé ayé bígbà tó ní kú ọ̀dáwọ́lé pọ̀nkọ́lé ọwọ́ àti ilé yẹn lọ́lájà mẹ́wàá sẹ́mi kó àwọn èèyàn máa sọ oríṣiríṣi kú là ń gbélé lọ ilé ilé ayé ayé náà láàfin sí bẹ́ẹ̀ ni wọ́n náà kọ̀tà ayé kù sílẹ̀ kọ́ máa lọ irọ́ lásán má discourage anybody anabi sallallahu alaihi wasallam tí gbèndé àkùkẹ́ àmọ́ bá dé tòsí rí báyìí tí igi kan sì ń bẹ lọ́wọ́ rẹ tó fẹ́ sí lọ́lẹ̀ ànábì ní lọ́ igi hun kó tó di pé kó pàwọ́ subhanallah ó ti di pé gbèndé alkiyama dé o lọ́ igi hun kó tó di pé kó pàwọ́ ìyẹn ni pé tí kù rẹ bá dé dáadáa tó ń ṣe lọ má dàdúró ọ̀ ń kọ́lé lọ ọ̀hún àwọn òkè kún bẹ̀ wá ni wọ́n dàdúró ẹ má dàdúró ẹ má kọ́ so torí pé tí wọ́n bá kọ́ tán ta ni ó padà lò àwọn ọmọ ẹ̀mí ò lò torí bàbá tiẹ̀ tó ń bá wò bẹ́ẹ̀ ṣé ọkọlẹ tí wọ́n gbé lẹ̀ kò ní kọlẹ̀. bẹ́ẹ̀ náà ni igi máńgò tó mú lọ́yẹn tó ọ̀bá fi lọ́lẹ̀ tí wọ́n ti torí pé wọ́n ó kù ṣé gbogbo ìtawà ń kájẹ lónìí tálámà tó gbìn. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ṣe dáadáa lópin ìgbà tó bá wà láyé. wọ́n sọ yìí pé àkókò mọ́jọ́ tá a kù ẹja máa wà kísàkà àkúkú mọ́jọ́ tó àkù bàtà tó ti já àkúkú mọ́jọ́ tó àkù ẹ̀mẹ́jẹ̀ afọnu mọ́ àkúkú mọ́jọ́ tó àkù àà ọ̀ àmọ́jọ́ tó àkù láà máa sọ̀rọ̀ adi jálajálá. àwọn ọmọ àbí ọkọ ìtọ̀ ìzọ́kùn lọ khairan ilé mélòó la ànábì kọ́ ayé kó tó lọ. Ah, ànábì nù sáhọ́lẹ́lá ànábì náà ló sì sọ pé ẹ̀yìn má ti torí pé ọ̀ wá àlùkìyámà kọ́ mọ́ wà dáadáa fúnra rẹ̀ lé ayé ọlọ́run tó alukur'ani kalẹ̀ síbẹ̀. wabtaghi fima ataka Allahu ad-dara al-akhirah wala tansa nasibaka min ad-dunya. máa tara tó lọ fún ọwọ́run má sì gbàgbé ìpín rẹ̀ láyé ń bì. ètò pọ́ọ̀mọ̀ gbélé ayé ọ̀ wá kórí bọ́lẹ̀ ọ̀ kà tí òkè. báwo ló páyọ̀ ọlọ́run báwo ló sì wá máa rìn. mo rò pé yé wa ṣùgbọ́n tí Islam kan sọ ni pé má sọ̀rọ̀ orílẹ̀ wà tọ ẹni tó wá kú nínú ihram anabi pàṣẹ pé kí wọ́n eléyìí lọ́jọ́ àràsá ni ọjà jábọ́ lórí ràkúnmí rẹ̀ ràkúnmí táńkẹ́sẹ́ ọrùn dá anabi sallallahu alaihi wasallam sọ pé ẹ wẹ̀ bima'in wa sidr omi àtọ̀sẹ̀ wẹ̀ ọṣẹ tẹ́wàá fi wẹ̀ kọjá ti ewé sidra kìí ṣe lux kìí ṣe joy imperial leather rárá àbí gbogbo àwọn ọṣẹ tí máa lóòórùn dúndùn rárá o gbogbo gbogbo ọṣẹ tó bá ti lóòórùn lọ́fíńdà rárá o torí pé ìwọ ni kò lo lọ́fíńdà nígbà tí ẹ bá ti gbé al-ihram tọ́lọ́mbà gbà fún ọ lọ sí hajj àbí umrah nígbà tó ti gbé ihram yẹn ọgbọ́dọ̀ fi lọ́ọ̀sì fọwọ́ ńgbà tó jẹun ọgbọ́dọ̀ fi lọ́ọ̀sì wẹ̀ nítorí pé kíni lọ́fíńdà ń bẹ lára rẹ̀ èèwọ̀ ló sì jẹ́ lórí tiẹ̀ pé kò sí kíni kò lo lọ́fíńdà. wọ́kẹ̀sínú fífi ìtọ̀wọ́ yìí anábì sọlá àzínà sọ pé aṣọ tí ń bẹ lára rẹ̀ àti ró ìlọ́dì àti bóra iná ní kẹ̀sì sí lára lẹ́sìn sìn ó sì sọ ike tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù arákùnrin yìí wọ́n gbé dìde mọ̀lẹ́bíyàn lẹ́yìn tí wọ́n máa ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak ay almar'u yub'athu ala ma mata alayh orí tó o bá kulé lórí náà lọ́lọ́run ti gbé ọ orí kílà àwọn tó ń fẹ́ gbé ọ báyìí ẹni tó mu ní gbogbo ògbà wọn bẹ́ẹ̀ ni ojú ọtí nǹkan ló fẹ́ kú sí wọ́n wá gbé dìde lórí ọtí lẹ́yìn kété ẹ bá nù bàbá ń zìnà ibi táwọn fẹ́ kú sí gan wọ́n á gbé dìde ńgbé dìde ń zìnà níjọ́ gbé ní àwòké yàn ibà yẹn kó alẹ́dí na kúló na rìbá aláyọ̀ kó mú na ilà kàmá yẹ kó mu lẹ́dí yẹ sọ̀kàbọ̀ kò ṣe tọ́nu mi nàlẹ́ mẹ́sì bẹ́ẹ̀ náà làwọn tó jẹ rìbá kú ìdìde wọn nínú sàárè wọn kò ní yàtọ̀ sí ìdìde ẹni tó ti pé àṣetọ́nu ti fọwọ́ bà lórí pálíjànú ti sọwọ́ bá tó ìdìdí asínwìn ni. àwọn olùmọ̀tẹ̀síwò á sọ pé yóò dìde rìbá tọ́jú ó ti wá kúnnu rẹ̀ yóò ti kúnnu rẹ̀ débi pé inú òníjó lè sáré gbogbo wá sì ń sáré lọ síbi ìṣirò ìlè sáré òsì ń dọ̀rùn gbogbo wá ń sáré lọ síbi ìṣirò gbogbo àti bàbá onírìbá ọ̀daràn tó ń bá ti fẹ́ sáré ẹrù ọmọ pa inú rẹ̀ tó bá ti fẹ́ sáré yóò ṣubú tó bá ti fẹ́ sáré yóò tún ṣubú ó tún dìde kámbíọ̀ torí rẹ̀ ọ̀yà adẹ́kùn rẹ̀ bàbá olówó èlé low interest kò sí low kò sí high gbogbo ọ̀ràn ẹ̀rí pé ńgbà tí àwọn èèyàn ń gbọ́rọ̀ lọ àwọn èèyàn púpọ̀ sórí rẹ̀ wàláì wọ́n ti yáwó báńkì wọ́n sì mọ̀nà tí wọ́n fi lọ dáwó wọn padà pé alihamudulilayi àwọn òtún ṣe mọ́ láàyè ìta wọn àwọn sórí rẹ̀ ó sì ń bẹ nínú ẹni tó gbọ́ tí ń kà ń yinú pé kíni kíni wọ́n ń sọ you can't do a business without interest. wàláì ńgbà tó lọ ń gbádùn àwọn òde ẹlòmíì sì di ẹni tí ń ṣe wáàzì èyí wàlá láì ká tí ó <laughs> ó ní sẹ́ẹ̀tì ẹ̀rí wáàzì ti sira rẹ̀ fóun tó torí gbogbo owó tó ní wàhálà òun jìlẹ̀lẹ̀ báńkì ẹ̀ máa wulẹ̀ lágùn dínà kí ẹ ṣe lè fi sẹ́bi lílà ẹ̀ ok <laughs> so ó túmọ̀ sí pé alhamdulillah so tiwa náà bá gbọ́ lẹ́rùn ó padà gbọ́ lélẹ̀ ọ gbọ́ lélẹ̀ báńkì kan ò sí tán dálẹ̀ nítorí kó lè ràn ọ́ lọ kó lè mú ọ sórí ibú ni wọ́n sì máa di ọ díẹ̀ díẹ̀ máa di ọ díẹ̀ sọ̀rọ̀ pé last card rẹ ló sì dúró last card ló sì dúró àwọn òsì kọ̀ láti gbé yẹn tàbí ọmọ ọjọ́ kẹjọ wọ́n kàn tí ọ sínú the nation ni báwọn tó jẹ wá lówó ni àtàlé wọn nàmbà kìnnì kan ládùúgbò báyìí ọkùnrin tó sáwọ̀ sẹ́wọ̀n pé ẹ̀dọ́ àti mọ̀ pé gbogbo fùkẹ̀rẹ́ àsówó báǹkì ni èèyàn tẹ àbí ọ̀tẹ̀ kéèké ni àsólè ni ó ń jàǹbá kọjá lé kò jí owó wọn kéèké ni owó owó èlé nígbà ká tọ̀ ọ̀dọ̀ wa. a gbọ́dọ̀ fi lọ́fíńdà sí lára a sì gbọ́dọ̀ borí rẹ̀ ẹni tó kú nínú ihram ìyẹn ọkùnrin yàtọ̀ sí obìnrin sẹ́mi kóbìnrin tó wà nù ihram yóò borí rẹ̀ ojú nìkan ni òní bò nígbà tí àwọn àjòjì ọba rí àmọ́tájòjì ọba rí yóò sọ aṣọ kan sílẹ̀ látòrí rẹ̀ wá sísàlẹ̀ kò ní lo nìkọ́ọ̀b sẹ́yìn pé nìkọ́ọ̀b wọ́n ṣe níwọ̀nba ojú ṣùgbọ́n tó ń lò tí máa ń bẹ̀rù pé káwọn ọkùnrin ọmọ ròhùn nígbà táwọn ọkùnrin tí èso ọkọ rẹ̀ bá fẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò fi aṣọ kan sórí láìsó aṣọ yẹn yọ wà lórí rẹ̀ láì jẹ́ kó tó tó bá ti di pé àwọn ọkùnrin tí è ṣe ọkọ rẹ̀ tí è ṣe bàbá rẹ̀ tí è ṣe àbúrò tí è ṣe ẹ̀gbọ́n rẹ̀ àǹkan nǹkan báyẹn tí wọ́n ti ń bọ̀ yọkàn sí aṣọ yẹn lẹ̀ aṣọ yẹn wà bójú rẹ̀ sòpọ̀ gbọ́dọ̀ díẹ̀ tí wọ́n ṣe lódì wọn bójú ṣe má àmọ́ aṣọ lásán yọ sọ lẹ̀ gẹ́gẹ́ báwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam tí máa ṣe nígbà tí wọ́n wà nínú al-ihram torí ẹ̀ tó bá kóbìnrin ló kú lásìkò tí ń ṣe tó wà nínú ihram àbórí rẹ̀ àtúnbójú rẹ̀ yàtọ̀ sọ́kùnrin. ànábì sì máa ń pa láṣẹ wípé àwọn ẹni tó bá jẹ́ èèyàn òkú bí àwọn ọmọ rẹ̀ àwọn bàbá rẹ̀ àbáwọn ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ àbọ́kọ rẹ̀ ẹ wá aṣọ tó dáa tẹ̀sí sí lára aṣọ tó dáa ẹnikẹ́ sí lára eléyìí túmọ̀ sí wípé kìí ṣe wípé tó wá lọ wá aṣọ tí ò wúlò aṣọ tí ọ̀dà tó ti dọ̀tí aṣọ tó ti jíraìn ńlá wa fi sókù wa lára rárá ọ̀tọ̀ bàbá lè rówó tá a sì ra aṣọ funfun tuntun kò sì sí tó kéré sí pé tó bá funfun lé ká sọnù kọ́ ma ká fi sí lára a sì ti sọ. So, pé tí ìbá sẹni tó kú lásìkò tí ń ṣe ìhìrámù tó wà nínú ìhìrámù ẹni tó lọ àjìrí kò sí ẹnu tó lè fi sọ ipa sọ ìhìrámù ni káṣíkáṣí sìn tá gbọ́ ọ àwọn ò ní gbọ́ ọ torí pé ńgbà tó kú lásìkò tó wà nínú hajj àbí umra àní kankan ṣe pẹ̀lú aṣọ ìhìrámù rẹ o kọ́mọ́ rò pé aṣọ ọ̀kẹ́nu aṣọ tí yàn sí rà ánú ọwọ́ akitọ́ ọba ti kú ni kó fi sán ọ̀sán sápò ara rẹ̀ ni kò sẹ́ni tí ó lò àmọ́ tó ọba lásọ míì láyé tó ju aṣọ yẹn lọ kò sí tó burú mbẹ ike ká fi aṣọ yẹn ká fi sí ọ lára torí pé náà ló ní. Ànábì sallallahu alaihi wasallam ó sì máa ń ṣe aṣọ funfun sí òkú lára aṣọ ọ̀gbẹ̀yìn torí ẹ̀ ló ṣe wá nínú hadith. ike ẹ máa wọṣọ funfun o náà nike kẹsì máa fi sóòkù yín lára ẹ máa wọ aṣọ funfun o náà ní kẹ máa fi sóòkù yín lára tó máa bí ọ léèrè pé wò lọ́lọ́lá jù nínú aṣọ táwa ń wọ̀ a rí sọ pé ìgbà funfun lọ́lá jù kò sọ pé kọ́lọ̀ mi náà jẹ́ nígbà tí ọba ti jẹ́ pupa gbòò nìkan tí wọn ò fi kọ́lọ̀ mí là láàrin ní rò pé yé wa torí ẹ̀ tó ṣe jẹ́ pé arípa nàbì sallallahu alaihi wasallam ọlá sọ orísun méjì ọlá sọ kọ̀ǹpìlìtì méjì aṣọ tí máa wọ̀ lọ́jọ́ júmọ̀á àtọ́jọ́ ọdún ọ̀kan jẹ́ aláwọ̀ ewé èkejì jẹ́ pupa ṣùgbọ́n àwọn olùmọ́ni kì í ṣe pupa gbò tí wọ́n là wọ́n fi kọ́lọ̀ mi là eléyìí túmọ̀ sí pé kò sí kọ́lọ̀ tọ̀wọ̀ tọ̀wọ̀ ṣùgbọ́n o ètò ọlọ́lá jù lásọ funfun aṣọ funfun yẹn tó bá jẹ́ pé àwọn ọkùnrin àwọn lọ́wọ́ pọ̀ fún wọn máa wọ̀ jù káwọn obìnrin ọmọ máa wọ̀ kọ́mọ́ bàjẹ́ pé wọ́n sì obìnrin mú fún ọkùnrin tó bá jẹ́ pé nílùú ti yín àwọn obìnrin ló máa ń sábà wọṣọ funfun jù káwọn ọkùnrin wọn mọ ẹbí wọn sì máa rántí wọn. torí ẹ̀ láwọn ìlú kan láyé bíi Malaysia Indonesia Singapore àwọn mùsùlùmí láwọn ìlú yẹn Brunei àwọn mùsùlùmí láwọn ìlú yẹn láwọn obìnrin àwọn ló máa ń sábà ń wọ gáwọn gbàgẹ̀rẹ̀ funfun pàápàá jùlọ ńgbà tó máa ń lọ sí mẹsàlásì àwọn ọkùnrin wọn táwọn bá wọṣọ funfun wọn máa rán tíọkànlá létéńté sókè tani bí ṣẹ́ẹ̀tì irú tiwọn táwọn máa ń dá kí ṣe ṣẹ́ẹ̀tì irú tòyìnbó bí ìbùbá àwọn tí wàá mọ̀ pé àwọn obìnrin ló máa ń wọ aṣọ gbàgẹ̀rẹ̀ funfun gbàtí màmá kan wá wá sí hajj nínú àwọn ọmọ Malaysia ọ̀kan náà ẹlẹgbẹ́ wa ń fún wa ròyìn nípa àròyìn tí ìyá mú lọlé ẹ̀rọ kẹ́yìn náà tọ́ba lọ Mẹ́kà ò ní kọjú mọ́ bó wọ́n ṣe tọ́wọ́fù níṣẹ́ ń tọ́ lọ Mẹ́kà rí ni tá a léèrè béèrè kan tọ́ba mọ̀ dáhùn kan ẹ̀rí pé yóò ronú náà. ṣé ń gbà tẹ́ dé Mẹ́kà tọ̀wáàfù tẹ kọ́kọ́ ṣe kí ló kọ rẹ̀ ẹni tó bá lọ mọ́kàrí kọ́ dáhùn. àbá àti ìlọ tọ ọlọ́run jẹ́ àlè lọ nírọ̀rùn. ẹlẹ́ẹ̀kejì ńgbà tẹ lọ gbogbo ìgbà tẹ máa ń ṣe tọ̀wáàfù apá gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa fi kàábà sí tẹ máa ń ṣe tọ̀wáàfù. sápò òsì ni àbá ọ̀tún fẹ́ẹ́ ọmọ òkú kàábà. ajaru lásìwájú. aláàjì mú mi bó la ṣe náà rí tóró ti gbàgbé tiẹ̀ kéde kéde wọ́n ti sùn ẹ̀rọ àti sáàjì ló pa. eléyìí ń lọ sílùú kọ́ ni máa jà lọ́dọ̀ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ọ wa náà ọ wà nílùú wa nísìnyí tí ẹ bá fẹ́ lọ sí kò for the first time láyé rẹ̀ tí wọ́n gbọ́ ikú ikú ikú ikú lé ọlá ikú lé ọlá ikú irọ́ lásì irọ́ lásì báwọn mi kọ́ ọmọ bínú irọ́ lásì. so ẹ̀rì pé tó bá dé kù wọ́n láwọn lọ rajà ní ní jàǹkàrà ọ̀ sá òun kìí ṣe jàǹkàrà ni ọ̀fẹ́ mà bí àwọn ilé gíga gíga ńgbà tí ò rírú ẹ̀rí yóò wò títí fi lọ́ọ̀bọ̀ bẹ́ẹ̀ ni pé ah! kódà sí àwọn àjálù kọ̀ọ̀kan ọ̀sẹ̀ ìjẹ́gbẹ̀rún ni ìrọ̀ lásán ṣe é rọ pé yọ́n máa jáwé sí ni yọ́n máa já ah, ẹgbẹ̀rún ah, ẹ̀dínkù aláàjì ọ̀dà kò ní dín sọ́gọ́rùn máa àbà eléyìí ohun tí ń kan sáà máa ń kó ọ̀dà káṣí lọ́gọ́rùn méjì méjì <laughs> so bí ó sì máa dín kù ní títí tí ìwà débi kankan òun ò ní dín kù máa. tí ó bá wá di lọ́la wọ́n ti mú lọ jàǹkárà o kò ní kí sọ́nà ọ̀nà tẹ dé jàǹkárà tó bá dúró àwọn sọ pé à ọmọ yìí ọlọ rajà wá jàǹkárà á bàbá yìí nílé dà lọ ìkó máa kó máa súnyàn lójú àà súnyàn lójú bá ebi tí wọ́n mú ọ lọ lọ́yẹ kó wọ̀nà tó òun ní wẹlẹ́yìn ntí ó rí mú wálé gẹ́gẹ́ ló kókó kí ni sí àjì wọn ọ̀ma tẹ bá sì sẹ́yìn mọ̀mọ́ ẹ̀ńtọ́ lẹ́sẹ̀ dé tára rẹ̀ tún lọ́wọ́ ọ̀rọ̀ tí ò tí ì tutù dáadáa òní ẹbí léèrè ẹ̀dàkùn ẹ̀sẹ̀ àlàyé sí àjì fún wa. ẹ rí i pé èyí bá try ní ọgbà two over hundred ẹ wọ̀lá òun kàn rí jẹ́ ń dà ká ni sẹ́lá kẹnubọ́ mi tọ́ ṣùgbọ́n <laughs> pọ̀lọpọ̀ ṣe wà ní tọ́ba arí bẹ́ẹ̀ ẹ rí wípé ìgbà tí ẹni tí ó lọ sí irú mẹ́kà yẹn tóun dọ̀hùn kò ní kọjú mẹ́sẹ̀ táwọn lọ sí àwọn nǹkan kan tó strange ní ọmọ wò tí ó fi mú ròyìn lọlé wọn á bi wọn á bi màmá yẹn léèrè pé kí lè rí tọ́jú àyìn lẹ́nu gan-an ní mẹ́kà ọ̀dáwọ̀ àkùbọ̀ ní mẹ́kà àwọn òbí gan-an wọ́n máa hunrun gbà obìnrin ah, hunrun gbà báwo ìlú gbogbo ọlẹ́rìí lẹ́rìí gẹlẹ́mọ̀gẹlẹ́mọ̀ tí wọ́n hunrun gbà ẹ́ àwọn ọkùnrin lẹ rí i ó ní ah, àwọn obìnrin torí pé ìlú tiwọn ibi tá à ń lọ rù àwọn obìnrin máa wọ aṣọ funfun gbàgẹ̀rẹ̀ tí ó balẹ̀ àwọn ọkùnrin tí wọ́n tí wọ́n bá wọ aṣọ funfun bíi bùbá ní máa rí èyí tó ti wá gbé kù ńlé ló gbé dé mọ́tà pé ah, àwọn eléyìí náà lè jẹ́ nǹkan kan bí ìbáṣe obìnrin obìnrin tó hun gbọ̀n <laughs> so eléyìí túmọ̀ sí pé aṣọ funfun yẹn tó bá gbé ńlò tìyẹn àwọn obìnrin ló máa ń sábà aràn bákan ọkùnrin ò rántí ẹ̀ bẹ́ẹ̀ o ó wá yà wá lẹ́nu láwùjọ tiwa lónìí àlòkù jàlábí àtàǹkú wá láti ilẹ̀ lárúbáwá táwọn èèyàn ń rà o abátúndì lẹ́yìn lọ́rùn àwọn obìnrin náà jàlábí ọkùn ẹ eh, wàláhì tí wọ́n pẹ́ ọkùn ní ní gbogbo omi láyé àwọn obìnrin náà sì ń gbé wa abẹ́yìn òrí rẹ̀ kí lẹ jẹ́ yóò débẹ̀ ó ní ó wù àwọn ní fáǹsì fáǹsì ọmọ wa wọ sọpin fún àwọn tí pé tún ti nítorí pé o ti fara jọ ọkùnrin bẹ̀ mọ́ ọlọ́run tún làánà rẹ̀ bó bá jẹ́ gbàgbẹ̀rẹ̀ ni tóbi yàtọ̀ sí tọkùnrin bí wọ́n ṣe máa gé torí rẹ̀ aṣọ funfun láti sókùlà ẹ̀hẹ́n nígbà tí wọ́n sọ pé káṣọ yẹn kọjẹ́ aṣọ tó sunwọ̀n kò túmọ̀ sí kẹ́ lọ́ra léèsì o àbí jàkáàdì àbí gínídà mọ́ọ̀sì pé kí ni mo là ń gbé lọ aláṣọ funfun yọ́rọ́yọ́rọ́ tí ó tí ó fẹ́ pé àbí òye wọn ìlú ìtàwọn ọmọ ti ń dáṣọ sùkúù yéésì tí ó tún máa dán dán pé kí ni ibo lẹ́ ń gbé lọ irọ́ lásán ẹ̀fọ́ afọ funfun ẹ̀ sì sí lára iná ni wọ́n yóò ha anil mughalati fil kasan nínú òfin ṣẹ̀rí àkọ́ kíkẹ́ ẹ máa wá lọ rèé tọ́wọ́ gbogbogbò kó lẹ́ ń gbé lọ kó lẹ́ ń gbé lọ ẹ̀rí pé àṣejù ti pọ̀ jù fáwọn aláfíríkà ń bì bẹ́ẹ̀ náà ni gbogbo ibi tí wọ́n bá ti mọ̀ nípa ẹ̀sìn wọ́n máa sọ fún pé ah, bàbá tó kú yẹn pósí tí wọ́n gbé sí yẹn five million naira ni ẹ dákun ẹ wò nákúnà wọ́n wá lọ sí bẹ́ẹ̀ sábà wá sí tán wọ́n tún sọ kọ́kọ́rọ́ síbẹ̀ ikú àyíbá àmọ́ tí bàbá bá fẹ́ jáde náà ju kó wọ́n Ah, ọlọ́mọdé ọpọlọ tí wọ́n dorí kodò tọ́ tí ìbá ṣe pé pósí èsè ń tọ́da tẹ̀wọ̀n fáwọn èèyàn bá lọ́mọ sáré pósí five million ẹ̀rọ ń gbé jáde tí wọ́n fi pé káfíńtà tí gbogbo owó sẹ́ẹ̀rin òun kò kówó ti pọ̀ jù ẹ wá lọ rí adúrú owó ìmọ̀lẹ̀ àpàníyìn tọ́. So, àwa ti sasọ bo òkú lára òkú òní ju aṣọ ẹtúnjú yìí wà ó àní máa ṣe ìṣẹ̀bílì láì ẹ̀rùn òkú lọ́wọ́ kára sọ fífi lára ìṣẹ̀bílì láì báwọn owó èèyàn ni wọ́n ti mú ẹ̀yà àti tọ́ba ẹ̀kọ́ ọmọdé tí ò ti dòwó ní ajọ́ pé bàbá rẹ̀ ti ń tọ̀ ẹ̀yà àti kọjá pé ìyàwó ló kú ajọ́ pọkọ rẹ̀ ní ọ̀bà ara àbí òye wa àmọ́ni ìtẹ́ni tó kú kò lówó ṣùgbọ́n lásọ ó ní bí agbádá agbádá rẹ̀ náà la dọ́gbọ́n sí láti bò la agbádá yọ wá ká látòrí dẹ́sẹ̀ fẹ́ràn pé tá a bá wa agbádá kọ́dà àwọn nàkúnà kò lè ká wọn látòrí dẹ́sẹ̀ tá a bá fẹ́ ti dàbò lára torí ká agbádá ìjìká ni ó jókòó sí ẹ̀ka tẹ̀ pé ń wọlé orí ńkọ́ tí wọ́n bá fẹ́ ti bò yẹn la ẹ̀hẹ́n tá a sọ ọ̀bá tó láti bòkú lára. anabi sọlọ lọ àṣà làwọn ké ẹ bọ agbọn orí ẹsẹ̀ sẹlẹ ẹ da koríko bọ ẹsẹ̀ kẹ bó ṣe sẹlẹ sí sàhábì Mus'ab ọba kẹwọn wọn jí àga lórí Islam Mus'ab ibn Umayr ọlọ anabi ti sàájú kọlọn ọmọ kọ àwọn ará Madina lẹ́sìn kánàbí ò tó ṣe sí Madina. ìgbà tó wá dé Madina tán kánábì ò tó dé sàṣà lẹ́nu Islam ọ̀wọ̀ kánábì ò tó dé látàrí ìyànjú Mus'ab ibn Umayr ilé ìtumọ̀ sí pé tọ́lọ̀ bá ràn yẹn lọ́wọ́ tí ìkìláàsù ń bẹ èèyàn kan ò kéré láti mú kẹ́sìn Islam ọ̀wọ̀ bíkíbi wàláhì nínú ìlú tọ́lọ̀ bá ràn lọ́wọ́ ẹ̀ wò Mus'ab nìkan ni kánábì ò tó dé kò sì sí létà rẹ ni tó ti gba mùsùlùmí tó ti gba islam àwọn kan lè kún kéferì o pọ̀tà rí èèyàn kan tó gba islam lé kọ̀ọ̀kan náà. musaabu èèyàn ńlá yìí lọ́wọ́ kú kò lásọ méjì láyé síbẹ̀ àwọn kan sábẹ́ ń bí anábì pé ẹ sáàlì máa ṣe sọ láti pẹ̀ lásọ kan anábì ní ìbéèrè kí béèrè wọlé lẹ́yìn ṣé ọ̀pọ̀lọpọ̀ yín wá níjọ aṣọ kan lọ láyé ni ńlọsẹ̀ lẹ́ nísìn in practice musaabu kú aṣọ kan tó ní láyé náà ní bẹ lára rẹ̀ irú ètò lòun fẹ́ fẹ́yàwó tí ó ní tí tó ní kánàbí ọ̀sẹ̀ ọ̀hún sani kí ló ní ó lòun ní nǹkan kan ọ lásọ yàtọ̀ sí ìtọ́wà lárò <laughs> abẹ́rẹ́ gbígbèsè ayé ti rí ni. tọ́ musa bin Umair ìgbà tó wá kú aṣọ kan tí ń bẹ lára rẹ̀ yẹn wọ́n ti bò ó lára mórí ẹsẹ̀ yọ̀ọ́lẹ̀ wọ́n fà á sẹ́sẹ̀ orí yọ̀ọ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam ni ẹsùn mókè kó borí rẹ̀ ẹ wá wá koríko ẹ fi sẹsẹ bàbá àánú ti máa ṣe nù tásùn ọba ti ká òkú ibo láfún lọ́lá orí bẹ́sẹ̀ bá yọ ọlẹ̀ kí láti bò ó koríko tó eléyìí jẹ́ tá a dúró sí lónìí eléyìí jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tó pàtàkì gẹ́gẹ́ bí àwọn àti ṣáájú torí pé ó ní í ṣe pẹ̀lú kú gbogbo ẹni tí ń bẹ láyé ní òkú lọ́jọ́ kú kálukú ọlọ́run ló sì mọ̀ ó lè yá ó lè pẹ́ ṣùgbọ́n tí àwa dá àti èkú tá a bá lẹ́kọ̀ọ́ nípa kí láà máa ṣe fókù lẹ́yìn ìgbà tó bá kú tá a máa ń ṣe ń ṣe ó súnmọ́ pé ìgbà táwa náà bá kú ńkọ́ àwọn ẹni tó mọ̀ bíi tiwa náà ni ó tún sáyà tiwa náà bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àǹfààní kéèyàn ọmọ nù ọlọ́run ọba kọ́dà kún kó forí jìn wá ká tó kú kó forí jìn wá lẹ́yìn wa. kó forí jìn wájú ọ̀gbìn dàlkìyàm subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹni tó bá ní ìbéèrè kùsùn. عليكم السلام عليكم السلام kò ní. a lè fi gba pààrọ̀ kò sí wàhálà a fi gba pààrọ̀ sísun wọn lè fi sùn. wọ́n sẹ́wọ̀n ó ń sọ wọn kò míìnì kò míìnì ó kú ó kú lásán náà ni tí wọ́n pa kò míìnì kó di ṣàhídì náà àwọn náà ṣàhídì ni àmọ́ kìí ti pa àníwẹ̀ ẹnìkan tó kú sójú ogun ogun tá à ń fi gbẹ́sìn ọlọ́run ga ó nìkan là níwẹ̀ ó ní ànífàsọ mísìlá àníṣiṣọ láti ṣìlá àmọ́ gbogbo àwọn yòókù tá à ń pè ń ṣàhídì yẹn àwẹ̀ àfàsọ gbẹ̀sìn wọn lára àṣìṣọ láti ṣìlá. ṣùgbọ́n tẹ bá ní kí wọ́n á ní kí ni ìtumọ̀ ẹ̀ṣọ́ àdá o ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ní ládàá tó ga lọ́dọ̀ ọlọ́ eléyìí tí ò sì fẹ́ni àmọ́ kò tó ti àwọn tó kú sójú ogun tá a sọ náà àlékún sọ. náà láti sọ irọ́ lásán ni ẹ̀ ń kàn dá sọ́nù tó wáá pé wọ́n ló àti ẹ máa ń kó aṣọ járe ọjọ́ ìlú ti dán àlékún sọ pé kọ́ lọ́ọ́ ti ṣe làbẹ́kà lọ́ọ̀nù náà. duk da duk da ya bashi ziyarci zawani wọ́n ní kẹ́ ẹ ti à ń bọ̀ orí eléyẹn náà agbọ́ ti tìlà kò sí ń tọ́jọ́ tó bá jẹ́ pọ́kùnrin ni nínú kọ́ jẹ́ pé ìbora mẹ́ta ńlá yìí má ìbora àkọ́kọ́ ìbora ìkejì bora kẹta àbí kọjá yìí pé á da bùbá fún àti ìlọ́dì pẹ̀lú bora kan ó di mélòó díẹ̀ náà ó di mẹ́ta ṣùgbọ́n obìnrin díẹ̀ bùbá ìlọ́dì ìbòrí tí ó bòdójú lẹ́yìn náà ìbora méjì eléyìí jẹ́ tóbìnrin ó di márùn ẹ̀mí ẹ̀dá fìlà fún rárá fún ẹ̀dá fìlà fún náà kódà bùbá àwọn kò nídìí kékeré ẹran kò nídìí kékeré ẹran lẹ́gbẹ̀ẹ́ méjèèjì ọ̀wọ́ pé wọ́n gé ẹ̀gẹ́ nígẹ̀ bùbá tí ó fi wọ ọrùn rẹ̀ tó bá ti wọ ọrùn rẹ̀ yóò wá wálẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ yìí kò ní sí ríran ìlọ́dìlẹ́kàn fi mú bùbá àmà lára kó tó wá di ayé má ìbúra ẹ̀ náà. wọn gbọ́dọ̀ irọ́ lásán àní irọ́ lásán ẹ nà àlejò sọ̀rọ̀ dábàá àná ṣe ni ó túmọ̀ sí pé ó wà lìjẹ́ náà. Àwọn tí wọ́n ń gbà ní ìwọ̀n àwọn ará kí ẹsẹ ṣàyẹ̀dì ṣàyẹ̀dì bá wọn. eléyẹn wọn ní irú wàhálà ti ń ṣẹlẹ̀ irú Maiduguri àti Damaturu Yobe tí èèyàn ń dáàbò bora rẹ̀ tẹnìkan tó fẹ́ pààyàn tí èèyàn ń dáàbò bora rẹ̀ tó ṣàyẹ̀dì ni eléyìí ti máa ra kà ń dáàbò bora rẹ̀ òkú à ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ bó forí jẹun so but kì í ṣe ṣahid al-ma'araka kì í ṣe ogun náà. bọ́ọ̀lù kùsùnà lẹ́yìn náà kí lè yẹ wá lọ Maiduguri. gọ́sílábì òfin ọlọ́run ẹni tó ṣe é pé kò sí níbi tí wàhálà ti ń ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ wọ̀ bẹ̀. ẹni tó wà ń bẹ̀ tó bá lè rọ́nà sájáde kọ́sà torí pé kì ṣe pé àjàkáyé àrùn ló ń jà tó bá ṣe pé àjàkáyé àrùn ló bá ń jà ọ̀gbọ́dọ̀ tún jáde bẹ̀. wọ́n dáa pé fìtínà bá ní kọ́ sáko bẹ̀ náà. o ti bèrè ẹyọ kan náà. náà. ẹ ti ṣe àyè dì ikú aláìmọ̀kan ikú àwọn olódo. ìníkú tí wọ́n kú because tó bá rí pé mọ́ṣáláṣí lọ́ba nílẹ̀ yẹn tó sì jẹ́ pé ká kọ́ ṣọ́ọ̀bù síbẹ̀ kò dí wa lọ́wọ́ láti sin lọ a kàn lè sòfin títàsíkò sọ láti bá ti tó gbogbo ẹni tẹ́ǹtà jẹ́ ti ṣọ́ọ̀bù torí láti pìlẹ̀ gan ẹ̀yin náà ní fẹ́ẹ́nì kankan ṣọ́ọ̀bù àfi mùsùlùmí owó tẹ̀ máa ń generate látara ṣọ́ọ̀bù yẹn wọ́n yẹ pé lẹ́ẹ̀mà sí bá iṣẹ́ mọ́ṣáláṣí lọ ẹ fẹ́ ṣàtúnṣe mọ́ṣáláṣí ẹ fẹ́ sanwó nẹ́pà ẹ fẹ́ sún lè máàmù lówó ẹ fẹ́ fún ẹni tí ń tọ́jú mọ́ṣáláṣí lówó ẹni tí ń pe sọ́láàt ẹ fẹ́ fún lówó gbogbo ẹnu rẹ̀ láti fún mi láti máa ń ṣe láyé nù so onídìí pé wàá lọ fà á kíkọ́rẹ́ ẹ̀ máa tanra yín jẹ ẹnìkan ò ní kọ́ wọn kọ́ ẹbí wọn padà kọ́ náà bìkan nílùú kan náà ti ṣe gbé wọn kọ́ àdúrà ọkọ́ wọ́n kọ́ dáadáa fine fine irọ́ lásán wọ́n lẹ pure water wọ́n lẹ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nísìnyí àwọn tó lẹ̀ náà dà ìwà náà rí ṣọ́ọ̀bù yẹn àbọ̀ orí irọ́ lásán tẹ́lẹ̀ ń jẹ́ bó ṣe jẹ́ jàre torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn tí wọ́n bá ti gbẹ́sìn yé dáadáa wọn ò ṣe é tẹ̀lé lẹ́yìn pé ẹ̀ka lọ kò ní ṣe ewu ọ̀wà torí pé ọ̀wọ́ gbàdán ẹ̀ náà ni bàbá ti tán tán náà nu láti lọ kìlọ̀ fún àwọn bàbá wọn àbí ẹ̀kọ́ ni àwọn bàbá náà sì kó wọn lọ́wọ́ bá sọ nítorí kẹ́sì ni pé tílẹ̀ ìbàjẹ́ ti mọ́sálásí àkọ́kọ́ bẹ́ẹ̀ ń ṣe sọ láti ẹ̀kú púpọ̀ débẹ̀ náà ẹ sì lè kọ́dà bẹ́ẹ̀ rò pé láwọn ọdún tí ń bọ̀ ẹ lè kọjá rẹ̀ kò sí wàhálà ẹ jẹ́ kí wọ́n kọ́ ṣọ́ọ̀bù síbẹ̀ temporarily lọ́nà tó ṣe pé ṣọ́ọ̀bù kọ̀ọ̀kan yóò lówó tí ń san mọ́sálásí ni ó sì máa gbà ẹ wo gbogbo sẹ́tà ń ṣe mọ́sálásí ó ní bùkátà owó dípò táwọn ṣe ń sabilillah sí sabilillah eléyìí di wọ́ọ̀kì tí ọmọ sponsor tí ọmọ sponsor ọmọ kíláàsì tòtò bá lọ para rẹ ń tẹ̀rù iná ọkọ̀ para rẹ lásán olódò lásán tí ọmọ kankan pa ẹ̀sìn ó tún para rẹ ọlọ́run akékeré para ẹ̀ sí wàhálà ìjọ yẹn à ń sọ pé wọ́n ní kọ́ ṣọ́ọ̀bù ni o <laughs> àbí òye wa tó ń torí délé má tẹ̀ràn ẹ̀jẹ̀ wọ́n tún ti kọ́ ṣọ́ọ̀bù rẹ̀ náà. bẹ̀rẹ̀ pé ọgbẹ́ tó ní lára ó ń pọ̀ díẹ̀ débi pé ó fẹ̀ gan. tó bó ṣe wá fẹ̀ ẹ́ a sì mọ̀ pé bóyá kíkọ ẹran kò débi ẹran lára lẹ́yìn ìgbà tó bá ti kú tán. ìjọba sọ pé ọ̀dì orí ẹ̀ bá máa gbo ibẹ̀ yẹn. ìyẹn ẹran eléyìí ẹsẹ̀ ẹran <laughs> eléyìí kì ẹran ẹran kíkun rẹ̀ kì ní lára lẹ́yìn ìgbà tá a bá ti pa. sòtúgbé èèyàn lélẹ́yìn ẹ <laughs> lábẹ́ òfin ọlọ́ọ̀ ẹ gbọ́dọ̀ ti ṣẹ̀sìn kó tó kú ẹ sì gbọ́dọ̀ ti ṣẹ̀sìn lẹ́yìn ikú rẹ̀ ẹ̀hẹ́n orí pójú ọgbẹ́ni lọ́fẹ̀ bó ti fẹ̀ yìí òtún à ń gbó òtún gbó pọ̀ ń wẹ̀ wọ́n ti ń ṣẹ̀sìn nìyẹn Islam ọgbà bẹ́ẹ̀ náà la sọ pé téèyàn bá ṣe ṣe bí ẹni tó lásìdẹ̀ǹt tẹ́ ẹ rí i pé kò ní í ṣe wẹ̀ òbúkátà pé wá pé dáadáa àbí máa gbó gbogbo ojú egbò rárá o. ẹ dàmì sí la ẹ sí mi ẹ tún rí kárí gbogbo ara rẹ̀ pẹ̀lú àníyàn pé àǹtí ń wẹ̀ kúkú. ẹ̀jẹ̀ ò wáyé mọ́ òkú tó ti kú ara rẹ̀ sẹ́jẹ̀ máa àbí tí ọba ti kú. torí pé ẹ̀jẹ̀ ti ń dànù ẹ̀jẹ̀ tí ó dànù tán ni àbí òye ẹ̀jẹ̀ ọ̀dá ó sì ti kú ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ tí ń jáde ń jáde láti jáde tani bí ẹran tẹ pa ni ẹ̀mọ̀ pé ńgbà tẹ bá pẹ ẹran kí ni tìmọ̀ tí Islam ní kẹ́ ẹ du ẹran èyí gbogbo ẹ̀jẹ̀ yẹn ó lè jáde tani ẹ̀rí tí ẹran tẹ pa ọmọ nàpàpà tí ọmọ nàpàpà kọ̀sádédé nàpàpà. ń jakoro pípa tẹ pa ń sì ń kí gbogbo ẹ̀jẹ̀ ó lè jáde níbikíbi tó bá wà ní torí kẹrin yẹn ó lè lẹni tó kù nígbà ti kú ẹ̀jẹ̀ kan ò sí lára rẹ̀ tuntun ti ń jáde ti wà lára rẹ̀ náà ni ń láti jà torí tó mú lọ ó ti filẹ̀ yóò jáde tán ni tẹ́ bá wá ní ti dá iná lọ́sàá ló ti jẹ́ pé ẹ̀rí kókù tó bá lásìdẹ̀ǹt tó bá dé sínú aṣọ ọ̀gbẹ́yìn ṣàṣà wọn lẹ̀ tó ní rẹ́jẹ̀ lára sọ. àbẹ́rẹ́ ọ̀rẹ́ torí pé ńgbà tẹ bá dá gbogbo ọgbọ́n tẹ fẹ́ dá pé kẹ́jì ojú tí ọba dúró kí lè fẹ́ ṣe. kò sí tẹ́ fẹ́ ṣe ju pé kẹ́ ẹ sín bà náà lọ. ẹni ìrìn jẹ́ lọ́sọ̀ dandan ni owó rẹ̀ ìgbà tó lówó ìgbà tó lówó kí wọn làmọ lọ sí fíṣẹ bíi láì fún ọsùn ọmọ báwo àlówó tiẹ̀ owó tiẹ̀ torí ẹ jẹ́ ká sọ ilé ìrùn o because n tó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ó ní pé tó kù bá kún ẹ kún ẹ pé kán lọ mú owó rẹ̀ kódà àwọn lè wá mọ́ṣáláṣí fún nítorí ẹ̀yìn èèyàn bàbá tó kú a nídìí láti ra aṣọ sí wọn láà ó lè jẹ́ kíkọ́ àlẹ́ rí táwọn èèyàn ń dáwó pọ̀tọ́nù fún ọ lọ nítorí lánàá tó wà láyé tó wà láyé ẹ̀yin kọ́ lẹ dáwọ́ oúnjẹ fún olówó inú owó rẹ̀ láti mú tí ọba wa ní kò sì sẹ́nìkan tó jẹ́ pé òun lọ́yẹ kọ́ gbàtọ́jú rẹ̀ ṣe tí ọba ní tí ọba san á jẹ́ pé tọ́sẹ́kù ní ìsìn ni pé gbogbo àwọn mùsùlùmí lọ́wọ́ àti tiwọn ní ìsìn àmẹ́ni tó ní àbí tó lẹ́nìkan tó kàn gbàngbàngbà ju gbogbo mùsùlùmí yòókù lọ àwọn tí ó ṣe ìbẹ̀rù ṣùgbọ́n sọ kan láti ra sọ yẹn kọ́. lọ ànígbà ànígbà torí pé ní sẹ́yìn gbà kún ní ìsẹ̀ ẹ lọ lé oúnjẹ kálukú ń gbé ẹ bá mú ní one twenty ẹ bá mú ní kẹ́ni kan á ah, nọ́nà ẹ̀yìn ọlọ́dúnkọ̀ àbáyín rà á gbọ́dọ̀ lẹ́sẹ̀ fi <laughs> subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.